ìjẹ́ kúnlé náà là ń kí ara ilé ẹ káàbọ̀ là ń kí èrò ọ̀nà ẹ kú tí là ń kí ẹni tá a bá ti rí tipẹ́. òun náà ni a ti fi kì í pé ẹ káàbọ̀ sí àkọ́tún ètò àgbàlá ìfẹ́ fún ti ọ̀sẹ̀ tòní. orúkọ ọlọ́run ọba náà la fi bẹ̀rẹ̀ àti lórúkọ ọlọ́run ọba náà la fi ń ṣe egungun gbogbo. òní ọjọ́ kejì nínú oṣù kejì nínú ọdún tí a wà yìí òun náà la fi ń kí yín káàbọ̀ pé ẹ kú dédé àsìkò yìí níbi tí ẹ ti ní àǹfààní láti mọ gbọ́ ìkànnì yìí lórí TNM Media Online Radio. ìkànnì tí ó máa ń tẹ́yín lọ́rùn dọ́ba. lórúkọ àwọn lọ́gàálọ́gàá ìkànnì yìí bẹ́ẹ̀ ni lórúkọ amójú ẹ̀rọ tí a máa ń ṣe ètò yìí ètò tòyìn náà la fi ń kin yín káàbọ̀ pé ẹ kú ọjọ́ òní orúkọ tèmi ni ọ̀rẹ́olúwa ọláwọ̀yìn. lórúkọ akéde ètò yìí a kí yín pé ẹ káàbọ̀ lórúkọ ẹni tí ń bá wa gbé sókè gbé sílẹ̀ ọwọ́ yín kò ní rọ. ẹ mọ̀ pé ètò wa àgbàláfẹ́ ètò yín ètò wa tí a máa ń fa kòmóòkun ọ̀rọ̀ yọ nípa ohun tó ń ṣẹlẹ̀ ní àgbàlá ẹ mọ̀ wípé ètò yìí bákan náà ni ètò tí máa ń yanjú aáwọ̀ tàbí rògbòdìyàn tí ń bẹ nínú ìdílé wa. kìkìdá ẹ má gbé kúrò ẹ má kúrò ń bẹ̀ mò ń bọ̀ ná ẹ̀já sáré dé ìpolówó ọjà. tó ẹ̀yin aráalé ẹ káàbọ̀ padà sí orí ètò wa àgbàlá ìfẹ́ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé pàtàkì ètò yìí ni láti máa sọ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ láàrin lọ́kọ-láya tàbí ọ̀rẹ́kùnrin àti ọ̀rẹ́bìnrin ohun tí ó lè fa rògbòdìyàn nínú àgbàlá ìfẹ́ gbogbo rẹ̀ ni àwọn gbéyẹ̀wò lórí ètò láàárọ̀ tòní. gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ní ọ̀sẹ̀ tó kọjá la sọ̀rọ̀ pé ìjó dára kí lọ́kọ-láya mọ fi nǹkan pamọ́ fúnra wọn bí. ọ̀pọ̀lọpọ̀ bá wa dá sí ètò náà pé kò dára rárá torí pé ó lè fa wàhálà tàbí rògbòdìyàn nínú ìdílé tí irú ẹ̀ bá ti ń wáyé ṣùgbọ́n ti ọ̀sẹ̀ yìí ohun tí àwùjọ pẹ̀kẹ́lù táwùjọ gbé yẹ̀wò yóò dùn yóò tún lárinrin. tó ohun táwọn gbé ní àárọ̀ tòní ni pé ǹjẹ́ ìfẹ́ lè dúró rárá láìsí owó níbẹ̀. òun náà ni a ó jọ máa gbéyàwó lórí ètò wa tààrọ̀ yìí orúkọ mi náà tún ní Ọrẹ́olúwa Ọláwọyìn. ìjẹ́ mọ̀ pé ìfẹ́ lè dúró láìsí owó bẹ́ẹ̀ ni ìfẹ́ sì lè wà láìsí owó níbẹ̀. ìfẹ́ lè wà láìsí owó ṣùgbọ́n owó àti ìfẹ́ méjèèjì jọ ń ṣiṣẹ́ papọ̀ nínú ìbáṣepọ̀ ni. torí pé ìfẹ́ tí a bá fi owó gbé kalẹ̀ nígbàkigbà tí nǹkan bá sáfẹ́rẹ́ dẹ̀ fún irú ọkọ bẹ́ẹ̀ tàbí ọ̀rẹ́kùnrin bẹ́ẹ̀ ǹjẹ́ ẹ mọ̀ pé irú ìfẹ́ bẹ́ẹ̀ yóò mọ dínkù lóòkan ayọ̀ wa. àwọn mìíràn a máa sọ pé láìsí owó kò sí ìfẹ́ èyí tí àwọn olóyìnbó ń pè ní no money no love. nínú ìbáṣepọ̀ ipa tí ìfẹ́ àti owó ń kó ó wọ inú ara wọn ni bẹ́ẹ̀ náà ni tí a bá wà nínú ìbáṣepọ̀ ó di dandan ká fi owó bá ara wa lò torí ìfẹ́ tí ò bá ti sí owó níbẹ̀ irú ìfẹ́ bẹ́ẹ̀ kò lè tẹ̀síwájú. tó ẹ̀yin aráalé ẹ má bínú sí wa a ò rí àkókò tó pọ̀ lórí ètò yìí ṣùgbọ́n ohun tí a fẹ́ kí ẹ̀yin aráalé bá wa dá sí ni pé ǹjẹ́ ìfẹ́ lè dúró àbí ṣé ìfẹ́ lè wà rárá láìsí owó ní ibẹ̀? àwọn nǹkan tí èèmọ̀ bá wa dá sí nìyẹn lórí ètò ní òwúrọ̀ yìí láti mọ èròǹgbà tiyín tàbí ohun tí ẹ̀yin rò lórí ètò yìí. nọ́mbà tẹ́mọ̀ pè náà ni zero nine zero forty three thirty five twenty seven thirteen lẹ́ẹ̀kan sí zero nine zero forty three thirty five twenty seven thirteen. ẹ ṣé ẹ̀yin aráalé tẹ́ bá wa dá sí ètò yìí ní òwúrọ̀ yìí àgbàlá ìfẹ́ pẹ̀lú ọmọ yín Ọ̀rẹ́olúwa. ẹ má bínú a ò rí ọjọ́ múso lókùn bí ẹ ṣe mọ̀ pé mọ̀ǹdé mọ̀ǹgẹ̀ ìpé ìpéjú làlàáfìlà tó bá ti kọjá bẹ́ẹ̀ ó ti di abàṣí òsí o níbi ni a ó mọ̀ fi àdọ̀gbá ètò rọ̀ sí lórí ètò wa àgbàlá ìfẹ́ tí ó fi di ọ̀sẹ̀ tó ń bọ̀. oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tẹ́ ẹ bá wa fìfẹ́ gbé ètò náà ẹ ṣe nígbà bá tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ a ó tún padà wá lórí ètò wa àgbàlá ìfẹ́ orúkọ mi kò yí padà èmi ọ̀rẹ́ olúwa ọláwọ̀yìn àbúrò yín ọmọ yín ó dàbọ̀.